بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام إيه. ورحمة الله وبركاته فراتواني إن يوسف رجب للماء رجب للماء إفا إفا دو 1435 هجرية إسنه oṣù may ìyàlónú mẹ́fà fìtí rẹ̀ ọdún two thousand karatu wa èyí ni adébí sọ́rọ́tù sọ́rọ́tù Ghafir aya fifty one nàkọ́ nílẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد ويوم ويوم يقوم الأشهاد إنا لننصر رسلنا أعوى أعيا شاتكو أمون شوى awa lanansuru rusulana a catiku amunu cewa wallazina ma'a wallazina amanu man ya bukun adi imani a catiku ma fil hayati duniya a tikula a ce hilayi wa yau ma ya kumul asha ma yojo kamene ijali an ya kuwa ala ake nini ne ihu ene ne gitini nileka èyí ò lóun máa ń nìyí àbúyájà mi nàìjíríà iná ọjọ́ àkáyà tàkìtì ayé ti tàbí àkọ́ inú àmàkí lọ́wọ́ èyí nà mí lọ́wọ́ dá. Nam? Abi ya máa lò. Tó ènìyàn mi na dìgbò onye onwe achasị ka ma amụmite nwe ga ya na amadị bụ ma ụkpọ eji ga ahụ gịrị mọ ẹni tó èmi abájọ yìí gbókọ gbé àti ìnáyì ìnílẹ̀ tí a kì ní òun ti tó ọjọ́ tó kà plural of majesty arab tí a kà ilé tí a kà igala omunan okeji amene ijali abuyata amene ijali atokatuka lugudu yakola lugu amene ijali ama jale yo hmm? hmm? نعم وجيء بالنبيين والشهداء wọn ma ka yẹrẹ wọn wa ji abi nabiyin wa shuhada kuma n ṣe sọrọ ti zuma tọ shuhada amẹnẹ jẹ ama samẹnẹ jẹ alẹ wọn ka ne kẹrẹ ọ samẹlẹ sugu ma kọ saka ayé tọ ka wẹrẹ tọ yìí ní kojú ẹnẹkẹta abọjú àtàtì kàmọnú sẹwọn abi àtàtì kùrí ayélujára mọ àwọn sẹwọn wọn amma annabi ojo da bana kini annabi haya annabi zakari yawo ne ne ma wato kishi a yawo abele ku kuma pawo ma kuma pai ina bebo kuma de goma gugu ya yi be ni mo ma wo bi de ma da ni ta ko yo ma yo ni ibrahim alayhi salam ti mo mo bi ni de ata o ya ne ke mo ta ne ya ni ali annabi sallallahu alaihi wasallam inu ma no bi maka de ida ya do bi maka ta ki da ya ka da bojo de imakule ule haji si umura famu ule dawa fi aduwa imaka ayo ni ma ida bi maka medina omole ida ole sukolo omo ma ji yóò ti dájú máàkì máka fi wú kó owó gbòógì tí ọdọ ọdọwọ ní ìsìn máka ọdọ òwe ní yọ mẹta fifty three years ní ìṣe wọn ọdọ kà níbi ìṣe ihe ugbo mụ na-eyi ojú àti àsìkò ábìlì dájú àwọn ọdún àlébi isa aléṣọlámù yóò gbé pa gbogbo ìpamọ àlépa dákọ yọrọ tó jáde lò dáhùn àmà lẹ́yìn nípa àyìnà ló sọ̀rọ̀ fi dín nìyà ìdí ọjọ́ náà àti màá fọyọ́ lórí ìjàtọ̀ mọ́ fọ́kẹ́rù àmà yìí lẹ́yìn kí wọ́n ti gbé de tẹ́wọ́ abánayé hà nígbà àsìkò lẹ́dẹ́ yẹ́nì ní súnmọ́ àjábà ìdáyẹ̀lẹ́kàbí jọwọ́ àbẹ́yìn nínú ìdí méjì òun máa dún ojú ọ̀là lẹ́lẹ̀ èyí méjì máa dojú ọ̀la lẹ nínú igi òdodo àti gbogbo máa kà yìí àyẹ̀kú ẹ̀ lùmọ̀rọ̀ àdìgbò násìrì ní ti sọ̀rọ̀ lọ́hùn mímẹ́n àdáhùn ọ̀nà àkọ́jọ́ àtàkùkọ̀ máa lè kàdé àti nìyí yàá jẹ́ wọ́n máa kó iná sára lọ ojú ìgbókù máa bì há ìgbẹ́rẹ̀ máa yìí nìkẹ́ kú yé mi yìí àbúkọ̀ àkọ́ tó oyin lẹ lẹkọ ma dúdú hayi dúdú hayi kíkà lẹ oyin lẹkọ ẹ àdìgbò gbóhùn ẹgbóhùn má gbóhùn tó fún ikú dàgbọ̀ mọ́ ẹlẹ́gà ẹ̀ nísàlẹ̀ àdó yẹn lẹ́nu tó dẹ̀ gẹ̀ àtẹ̀rù ajá kí máa dún yín dábì ìlú ẹ̀ gẹ̀ àtẹ̀rù láyé lọ́wọ́ wọ́n yóò wẹ́ àdúgbò wọ́n yóò wẹ́ n'ebi ma o ji Islam ji àbí kó gbọ́dọ̀ òtù tẹ̀wìd tó tẹ̀wìd lẹ́lẹ́kùn máa ṣàdín islam ńgbà máa tí ìlú mọ́ nínú bọ̀ yẹn ni àbí máa jẹ́ tó ọjọ́ àṣàtìkù máa yà á dàdé ìlẹ́wọ̀ yẹn ni wọ́n má má ṣàkà má níbi má níbi lẹ́nu fa ọjọ́ jẹ́ ìlágbára ni wọ́n fọ́ tó máa lẹ́nu wọn tí a fi ma káyọ̀ la máa fi kọ́ ọdún ọdún الثاني jadi doang dan ikut to kami kami hadis ini dapat kita kau dia bolong tangan. Jadi, ini itu kifo أن يكون الخبر أحدهما أن يكون نعم الأولى هي لا يعني يرجو ما ينهي يرجو كأكنه ọjọ́ ọjọ́ àkọ́gbọ́dún mà inú kejì ti ìgbà máa àkọ́gbọ́dún mà ṣe gbọ́dún àwọn ọmọ mi nìyí náà ṣàtìkọ́ gbọ́dún mà ẹ̀yìn akúlọ̀ fọ́lọ́. ìṣòro kò sí wà fún gbọdúmọ̀ màá kó sọ́rọ̀ yẹn lọ màá kí bẹ́ẹ̀ bọ̀yà á lè lóde àwọn ọ̀gá yẹn ẹnkọ jẹ́ mímì lọ́wọ́ àyà ṣàtìkù fún màkàrí yẹn is possible ẹnkọ máa lẹ̀ kàrẹ̀ kẹ̀kẹ́ lọ́mọ yẹn yẹn is possible ìṣọ̀bọ́dún màá ọjọ́ kọlá àwọn àmì àṣọ̀bọ́dún màá ìbéèrè kí ṣàtìkù máa bá lẹ̀ lọ́wọ́ yẹn. dẹ́nẹ̀ kéjì wọn àti àti ní àtìkù lẹ́lẹ́ yàrá àti kàdí ìlú mọ́ àmọ́ àtìkù ọ̀rẹ́ ni ọ̀làmáyé mọ́ ní ìkọ̀dún bẹ́ẹ̀

ya nwe ya chefu nwa gị nke stil ụmụ ịka onye oge nji nye miche mmadụ ma adịrịsị ire onye oge ma ya chefu nwa gị walehum lana amojodu jima walehum suu da inye ebie na ya ọdọ nwa gị ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب ولقد آتينا موسى الهدى تبارك وتعالى أما يموتون دمي أن موسى وأورثنا بني إسرائيل الكتاب àwọn jẹ́wọ́ àmì bẹ̀rù ìsìráìlà máa jẹ́wọ́gbó ọ̀sákàdá ọ̀sákàdá lẹ́lẹ́ máa jẹ́wọ́gbó mi hùdá ọ̀sákàdá lẹ́sìtọ́ náà ṣe wọ̀n zikirọ́ àríyànjẹ́ wọ́n ṣe لأولي الألباب لا بكم به نعم فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك وسبح بحمد ربك بالعشي والإذكار فاصبر يا فدوجه والنبي محمد صلى الله عليه وسلم إن وعد الله على كل يوم في كده بني آه،

takò ɛlɔ gàákà alòtò kùdà ya gàlà alòtò kùdà takà mɛ nɛ yeyeyeye yà yuyun nkpɔmà kɔlà alòtò kùdà ya takò nɛ léyìí tɛ nɔ ya ya yéni ɛnɛ kàmɛ ayé kùdà bɛ ya tó ń kó ní akaba ní ewé lè dìde ní ọgá ẹgbẹ́ wáyé wọ́n máa tó tó dùdù yìí àwọn ìmọ̀lẹ́ wọn yìí. àbẹ́yẹ ìpèlè pẹ̀lú máa dùdù wú ẹni ìkà máa túbi ewu ẹni ìkà máa túbi ewu kàkà ọwọ́ ẹni ọmọ àwọn ọ̀nà dùdù wú ayọ̀ yìí. kọ́ kuka ha mola hakila duba wasabi bi hamdi rabbika yadu lojo fe bilati egba inajo ama lojo fe egba inajo le egwa ni bi keso e pa wo bil ati ati de ibkari ya hmm, na'am إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن صدورهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير نعم تبارك وتعالى amince maka makwana nan da suna izadin da su ayatun da suna buku ma jinwa baya ọjọ́ ìgbèrú sultani àtàhùn ìwọ̀n yẹn màkù máa jẹ yíà ní òwò yóò kàmá ní táwọn máa jinwa yìí nti sudurihim ẹ̀wọ̀n kìí dé ẹ̀dọ̀ àbúlẹ̀ yìí bá ìlà oyi eyi n'ihe nana ụdị hedomayo mahum bibadihi ama mabara na egbu ma tiri kuma lo mabara na ọgbọlẹ na egbu na fasta izbila ima na agbu kuma akpọ madola ma ya ta eti ba baba ya na ala ìdálẹ̀wẹ̀ pụọ léwẹ̀ ẹtí na àdúgbò àtúbọ̀jọ́ ìnáwó huwa sẹ́mìí. òun ti tọ́jú òun ṣẹlẹ̀gẹ̀ agbọ́là albasir òun àṣẹlẹ̀gẹ̀ awọ́gà nìyẹn. لخلق السماوات والأرض أكبر من خلق الناس من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون لخلق السماوات أنا وجالك عشرين والأرض manyo na anakashe yin akbaru min khalqin na o le ile kakele aya kakele gudu ko aya ada ni ka do mo ni na gudu ji gudu mo de mo ni kelma na de ni ti ko ta yi na yi ni

ugonjwa akini karama kaduwe benga uzima kaduwe wa ma hum bi balighi ma barane ni ma ba ma barane ni ale ni gbogbo ẹ̀lẹ́ alẹ̀ saka ma ala ẹ̀lọ yìí ma ba ali bi lè ọmọ mi ma ṣe nǹkan alẹ́ jìnnì ni ní ṣe kọjú akini kàwé ẹ̀dọ̀ mi láti ẹ̀bi ní ìkọsẹ̀ ìzìlá ábí ìtàyè lọ kò yé yìí ní òun jẹ́ mọ́mátì ní gbọ̀lẹ́ wọ́n jẹ́ mọ́ ní ọ̀ṣọ́gbọ̀ ọjọ́ bìí.

خلق أأنتم أشد خلقا كما تون نيميها ووجد إجريلا أم السماء أبقون أبقون جالي بينها فجرنا دمي ووجد ìyẹn a fi ní ètò olùjálè bá òun wòjì sí ètò na àwọn ìlú ilẹ̀ yìí àmọ́ ayélujára wòjì wọn yọ lóhùn àmọ́ jùlọ ọnụ ya na-esi e ogbubito na mezemeli ẹnsitakọjá akamọla abanẹjọ akini ìdìbò kò máa gbókà kini ìdá ìdìbò ọjà ndị kó àná ọjọ lè fi tìgẹ ọlọsọ ọjọ àgbẹ yìí kátó ọ̀nà abẹ kákó mẹkọ àná yìí òun awó ìdùnnú àti ya ọjọ tó ti وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات ولا المسيء ولا المسيء قليلا ما تتذكرون وما يستوي الأعمى والبصير أنا في جمعة أنا شي بصير الأعمى يا شي أنا في جمعة ọjọ́ àti wọ́n máa yẹ tọ́ yìí bó méjì lẹ́mọ́ sálú kété ní ó lẹ́bi fi máa balẹ̀ lẹ́ akọ̀jú ọ̀pẹ̀ ní kejì máa balẹ̀ sálú kété ní. wàlẹ́ ni musi wàlẹ́bí na amanu wà àmìlú sàlùhà the same thing ẹni èkì bó máa di ìmá nìkan ọjọ́ kò máa ti kọ́ lẹ́yìn rẹ̀ wàlẹ́ ni musi ù àmà pààyẹ́ ní kí àwọn ṣẹ́ni kí á ṣẹ́ni ẹ̀jẹ̀ ni máa ọ̀ pẹ̀ bọ́ níbẹ̀. Hmm. لا يستوي من الأبرار والكفرة والفجار yan ko jati ni kan wele mo ye ni a ko ju ho paga ne jaru gidi ni ene gidi ma ni ja ko le ni wala ni musi pa ye ne ja ni qalilan ma tatadhakkarun o siki ku ha mo ne o siki ku ha mo ne àmàkàríà ọ̀rọ̀jọ́ náà káwá ọmọ wọn rẹ̀ kàtí lè kàrí